الله الدنيا يصلح أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله إلى بأن تسبق lẹ́yìn àwọn àlàyé tí a sì máa dájú látara àwọn سنة láti inú àti sallallahu alayhi wa alihi wa sallam ìgbẹ́ ògbé méjì lọ́dọ̀ ọlọ́ọ̀ ẹ ọ̀kan ṣoṣo náà lẹ̀ ọ̀nà ní al-Islam inna ad-dina 'inda Allah al-Islam dájájọ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ ọ̀nà ní al-Islam lẹ́yìn tá a ti dé mọ̀ pé Islam yìí kò jẹ́ tuntun. òun náà ní ẹsẹ̀ àwọn ẹni ti síwájú wa òun náà lẹ̀ Muhammad eléyìí tó ọ̀ràn lórí gbogbo wa ẹni tí máa ń wá fẹ́ láti sórí rẹ̀ ayé wàyí ó ní àwọn òfin tó dé àti àwọn ìlànà eléyìí tó dandan ni kó mójútó ojúṣe wà tí mùsùlùmí gbọ́dọ̀ ṣe àìsí ó túmọ̀ sí pé èsì mùsùlùmí àwọn ọ̀ràn yẹn wà tọ́lá ẹlẹ́dàá wa tó ṣe lọ́ràn yẹn fún wa ilé ìtọ́jú ọ̀ràn yẹn lórí wa ìgbé ká mójútó àwọn ọ̀ràn yẹn yìí wọ́n bẹ nínú wa eléyìí tó ti kó ní ti pẹ̀lú ojoojúmọ́ gẹ́gẹ́ bí àwọn sọ̀rọ̀ wá tó mọ́ sọ̀rọ̀ àti àkókò márùn-ún eléyìí tó dáná yẹn lórí wa kíkà fún tuntun ọgbọ́dọ̀ tẹ̀sí rárá àgbọ̀dọ̀ fún ara rẹ̀ bí ti wúlò kẹrẹ̀ lópin ìgbà téèyàn bá jẹ́ mọ́sùn ẹni tí bá mọ́tò tó ní mùsùlùmí ẹni tó bá fi lè pa wọ́n ti kẹ̀sẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ọ̀ràn yẹn fẹ́ni tó lọ́wọ́ bá bá kú láti fi tó lówó bí kọ́ yọ zakati dúkìá rẹ̀ tẹ́yà bá ní owó lọ́wọ́ alóhùn ọ̀gbà ìgbé zakati mẹ́rin ẹ̀sùn náà onítọ̀hún ti ká àmọ́ tó bá lóhùn gbà pé mẹ́rin ẹ̀sùn náà ṣùgbọ́n lọ́wọ́ ọmọ máa yọ ọ̀wọ́ bá onítọ̀ ti gòkè nínú àwọn ọ̀rọ̀ yẹn Islam eléyìí tá a gbọ́dọ̀ mójútó ọ̀nà ẹni sọ́wọ́ Ramadan akẹ́nu rọ́sẹ̀sì bọ́lọ̀ lóṣù Ramadan eléyìí tó ti kó ti súnmọ́ ilé pẹ́kípẹ́kí gbogbo mùsùlùmí gbọ́dọ̀ mójútó eléyìí bẹ́ẹ̀ náà ni alihaj bàbá àti ìyá gbogbo ẹ̀ wọ́n á ní ọ̀sẹ̀ òléyìí. التوحيد tí ibi bá ti ọlọ́run ọba lọ́kàn nínú ìjọ a ò gbọ́dọ̀ pé nǹkan nínú ìjọ lọ́bẹ̀ lórí ìjọ àti ọmọ a sì gbọ́dọ̀ rí pé kọ̀kọ̀ àti gbangba wa àwòlẹ́ni méjì táwọn ìjọ sì fún tọ́ta yọ Allahu Rabbul Alamin ẹlẹ́dàá wa olùpilẹ̀ ṣẹ̀dá wa olùmúwa máa bẹ nígbà tá a jẹ́ nǹkan mùsùlùmí gbọ́dọ̀ mójútó gbogbo eléyìí àìmójútó ó túmọ̀ sí pèsè mùsùlùmí wọn kì í forúkọ lásán jẹ́ mùsùlùmí wọn kì í ṣe fi ìṣesí lásán kéèyàn fi jó àwọn mùsùlùmí kó fi jọra rẹ̀ mùsùlùmí láì tójú mùsùlùmí gbọ́dọ̀ tójú sí àwọn mùsùlùmí eléyìí ló máa ń múni jẹ́ mùsùlùmí àwọn al-muharramat wà àwọn tọ́lọ̀ wọn bá ti lé wọ̀ má ṣe yìí má ṣe tọrun jẹ́nà sí ọ̀ràn yẹn lọ́jọ́ lórí wa kárígbá jìnnà sáwọn kátọ́lọ̀ ní ká jìnnà a gbọ́dọ̀ súnmọ́ a gbọ́dọ̀ rọ́ọ̀lù nítorí pé sísúnmọ́ rí rọ́ọ̀lù ó túmọ̀ sí pé èèyàn yọ àkejì ìsìlámù rẹ̀ òun fúnra ara rẹ̀ ló ń bàjẹ́ akramakumullah ìsìlámù ó fi yé wa pé ìtọ́ka ju tó tóbi nínú ẹ̀sẹ̀ òun náà ni káfíń kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú ọlọ́ nínú ọ̀dọ́. mùsùlùmí ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí wa láti jìnnà sí gbogbo ló bá túmọ̀ sẹ́kọ̀ gbogbo tó bá túmọ̀ sí wípé ó ń sin nǹkan mí ìyàtọ̀ sí Allah ọ̀n wárí fún nǹkan mí ìyàtọ̀ sí Allah ó ń pè nǹkan mí ìyàtọ̀ sí Allah ó ń fi ojú rẹ sí ọ̀dọ̀ kàmí tó yàtọ̀ sí ọlọ́ ọ̀ràn kàkàmí yàtọ̀ sí ọlọ́ ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí rẹ tó kò jìnnà sí. orí ẹ̀ láàmú ádá nígbà tó ṣe pé ìwọ náà kan náà tó ń ṣe sọ̀rẹ́ tó ń ṣe zẹ̀kẹ́ tó ń ṣe fìyàmù Ramadan tó ti lọ sí hajj wọn náà ló tún bá wọn lọ sórí òkè kan tó dájú ní pé èsè mú wọn tara rẹ lásán ni tó bá yẹ ni káfíìrì ìsẹni tí wọn máa ṣe islam ní ìgbà kan tó tún wọn máa ṣe nǹkan mí nígbà mí gbogbo bó tilẹ̀ òkun ọ̀pá nǹkan mí lárúdó gbogbo bó tilẹ̀ òkun ọ̀sẹ̀ nǹkan mí lọ́sọ̀tó gba ti wò sí dán láti jẹ́ ní tí ọ̀fẹ́ sórí rẹ̀ ọ̀gbọ́dọ̀ fi islam sílẹ̀ ní ìtẹ́jú àyà rẹ̀ torí kó ọmọ tó lè ṣẹlẹ̀ láàrin ìtẹ́jú àyà yìí mùsùlùmí bá wọn lọ sí bomi ìjọ yàtọ̀ sí mẹ́tíláṣí mùsùlùmí bá wọn lọ sí bomi ìjọ yàtọ̀ sí mẹ́tíkà mùsùlùmí bá wọn lọ sí bomi ìjọ yàtọ̀ sí alimadina àwọn àyè yìí amata àmà lọ sí bẹ́ẹ̀ àsìkò tó àwọn mẹ́tíláṣí ọmọ kan lọ sí sọ̀lẹ́ ó kéré jù lójúmọ́ kan. ọ̀hún wá mọ́sálásí lẹ́ẹ̀ márùn lójúmọ́ àrò ojúṣe mùsùlùmí nìyẹn. bẹ́ẹ̀ ni mùsùlùmí a máa lọ sí mẹ́kà nítorí pé ní mẹ́kà ibẹ̀ nìkan láti fẹ́ hajj àyè tá a ti fẹ́ hajj òkú méjìlá yìí torí pé bẹ́ẹ̀ nìkan ni kàába wa ibẹ̀ náà ni àràbà wa mi sọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé àwọn arafa ìdúró arafa ni hajj. àràbọ̀ sí lómi mẹ́tíkà nìkan lọ wà mẹ́tíkà nìkan náà sì ní káàbà wà sábà bí tá ti torí rẹ̀ lọ sí mẹ́tíkà nìkan. mùsùlùmí àti máa lọ sí alimẹ́dínà tí ṣe ìlú àtẹ́tọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. èèyàn béèrè kí wọ́n á ní gbogbo ti gbé wa lọ sí madina gbàtẹ́sẹ̀ madina wọ́n ti ṣe hajj. kéésì madina náà ti ṣe àlè ọmọra maka nìkan náà ti ṣe hajj àti ọmọra kí wàá ní sá lọ sí madina gánà ni à ń lọ sí madina ni nítorí kálíba àlàǹfààní àti ṣe sọlá kódà kó ti ọwọ́ rákà méjì péré nínú mọ́tíláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo táà ti torí rẹ̀ lọ sí madina òsì mọ́tíláṣí mi bò mí tọ́ba yẹn ní mọ́tíláṣí. بيا لمدينة بيا بيت المقدس بيت المقدس مسلمين عمال لوغن إلو لمسلك لبيت المقدس ويقال النبي صلى الله عليه وآله وسلم أبي هوا يروى الله تبقون كي الله فعليا في الصلاة لأنه مسلك لمسلك لبيت المقدس مسلك لمسلك ثلاثة يوم كتابة في الاسم المؤمن àgbàládà irú sọlá ti bẹ́ẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ilé ìta bá ti bò ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kí màá ti wà dá one hundred thousand ọmọ àtijọ́ ti wà dá nínú gbèsè ayé wa ẹ̀yin fún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún yẹn fún márùn-ún kí ẹ wo sọ láti iye ọjọ́ tó jẹ́ kí ẹ wo láti iye oṣù tó jẹ́ tọba ti kọ láti ẹyọ kan péré nínú wọn láti mẹ́ta tó bá ti dẹ́gbẹ́ wọn láti ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam òun tiẹ̀ tó láti ẹyọ kan tá a bá fi lè síbẹ̀ èèyàn ní lága ẹgbẹ̀rún sọ̀láàtì bẹ́ẹ̀ tí èèyàn bá ti ń bò ẹgbẹ̀rún èsì ẹ bá fi ẹgbẹ̀rún lọ́nà márùn ẹ wòye sọ̀láàtì ọ̀sẹ̀ tó dé ẹ wo yẹn tó láti òkùnkàn bẹ́ẹ̀ lẹ torí ẹyọ kan pé tó ṣe nínú mọ́tíláṣí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. mọ́tò àwọn àlùwà yẹn tí wọ́n fi hàn pé sọláàtì kẹtàbá tí wọ́n ṣe níbẹ̀ tó mọ́ ìwáyà wa lórí ti ọ̀nà báyìí ọ̀kan sọ pé àgbàlá lọ ọgọ́rùn méjì ó lé àádọ́ta àkọlá ọ̀kan sọ pé àgbàlá lọ ọgọ́rùn márùn-ún fúlàní kò síbòmí ìláyé lọ́yẹ̀ láwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí sísọ láti fẹ́ tuntun sọ láti mí lọ. bá a kọ́ mẹ́tẹ́láṣí kó tóbi jù bẹ́ẹ̀ lọ láyé mí. kódà tó ti ké nínú mẹ́dínà náà nànàbì Muhammad sallallahu alaihi wasallam kò lè gbá aládé ẹgbẹ̀rún sọ láti tí ọba jẹ́ mẹ́tẹ́láṣí ànábì ọba sallallahu alaihi wasallam. torí ẹ̀ nànàbì sallallahu alaihi wasallam ti àìsí gàrí ẹsìn kálá fẹ́ẹ́ rìn àjò lọ síbi kan lọ sí lọ́n tó bá ti yẹ ní mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta ọgbọ́dọ̀ ti bá ti rù ní èsì ọ̀hán lọ fẹ́ lọ sí lòdù irun wọn kọ́ mọ́tíláṣí kan sí lòdù pẹ̀lú ti fẹ́ ṣe alùpàdìgà ọgbọ́dọ̀ lọ. òsì kankan tó fi yàtọ̀ sí mọ́tíláṣí ti bẹ̀ lásìkò oṣù gbọ́dọ̀ ti gbá ti rù kó náà lọ sí mọ́tíláṣí kan lákùjá. bẹ̀rù fẹsẹ̀ ẹ̀dínká pọ́tọ́. Nítorí pé a kì í rìn ìrìn àjò pẹ̀lú ẹ̀mí pàǹlọ́ sẹ̀sẹ̀ níbi kan tọ́ba yẹ mọ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta. Mọ́tíláṣí Mẹ́kà, mọ́tíláṣí Almadina, mọ́tíláṣí Baitul Maqdis. Akramakumullah, Mùsùlùmí, wọ́n máa mójútó ẹ̀sìn wọn. Gbogbo ẹjọ́ bá ní kí wọ́n máa ṣe àwọn èdè. gbogbo sábà ní kí wọ́n ṣe wọ́n máa mójútó ni ìyẹn wá sí pé sábà ní kí wọ́n làwọn máa gbé wẹ̀ gbogbo sábà ní kí máa ṣe ni wọ́n máa wá là kùlé lórí kí sáré kò sí mẹ́sìn wa ẹ̀ lérí mùsùlùmí kan máa là kàkà lórí pé lọ́wọ́ ta ti tẹ̀ ìgbọ́n gbà tí àìmọ̀ kan bá ti pọ̀ sí ìfẹ́nu bá ti pọ̀ ọ̀nà àti parun náà ẹ̀rí tí wọ́n wo yín máa wá kókó wọ́n lè láwọn ṣe kíní kan mọ́ọ̀lì táǹtẹ̀ yìí àdádálẹ̀ àtẹ̀gbẹ̀tẹ̀ tí èsì àtẹ̀gbàládà mùsùlùmí ẹ̀sẹ̀rú ẹ̀. torí pé mùsùlùmí tẹ̀lé tó máa ń tẹ̀lé náà lọ́dún Muhammad sọ̀rọ̀ àríwá àdùnsẹ́lẹ̀ gbogbo jẹ́ wà á mú mùsùlùmí ṣe tí o bá ti rẹ́ẹ̀rì lórí ẹ̀ látọ̀dọ̀ lọ́dọ̀ àdùnsẹ́lẹ̀ àdùnsẹ́lẹ̀ kíkan náà fọ́ wọn rà. ẹ àwọn bàbá bàbá wọn àwọn náà kíní ń dáa

tẹ̀lé tọ́lọ̀ tẹ̀lé tàbí Muhammad sallallahu alaihi wa sallam. pàtí bàbá tó náà bá tẹ̀lé tọ́lọ̀ tí tẹ̀lé tàbí tọ́lọ̀ àti ọ̀tọ́ bá tẹ̀lé tiẹ̀ kan ọ̀ tẹ̀lé tiẹ̀ tọ́lọ̀ lọ tẹ̀lé tàbí lọ tẹ̀lé. báwo wá ni tí bàbá ń bàjẹ́ kọ́ tako tọ́lọ̀ tako tàbí Muhammad sallallahu alaihi wa sallam kọ́kọ́ múra rẹ̀. akramakumullah mùsùlùmí kí ló máa fẹ̀ gánà rí a ọlọ́run mẹ́jẹ á sọ ọ́nù láì tó dúdú á má ẹni tí àwọn ẹni tó polówó wa lọ rúmúrà àwọn ń ṣe ètò pé àwọn ẹ̀ máa fẹ́ lọ rúmúrà kankan ẹni tó ń polówó lọ́mọ sọ pé báyà mọ́tà lọ fẹ́ lọ báyà màdínà lọ fẹ́ lọ báyà kọ́wọ́lá kí ni bẹ́ẹ̀ fẹ̀ gánà rí kí ni bẹ́ẹ̀ kọ́wọ́lá

kò sí nínú tẹ hajj kò sí nínú ìtọ́jẹ́kọ́ gbọ́dọ̀ débẹ̀ bọ́ bá lọ sí tẹ hajj ẹ̀yà àfitọ́ bá lọ Mẹ́dínà láti láǹfààní àti ti sọ̀lá ọwọ́ àti láǹfààní àti ti sọ̀lá ìgbà náà lọ́wọ́ àti ilé lọ́wọ́ àlọ́ sálámà sáná bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ àti sàrí. nítorí pé àtàbẹ̀ ọ̀tàbẹ̀ ìdájọ́ rẹ̀ tẹ̀lé ti sọ̀lá tó gbẹ wá Mẹ́dínà yéésù gbàgbà ló lẹ́sẹ̀ máa lọ mẹ́dínà pẹ̀lú orí pé òun kàn fẹ́ lọ sí ọ̀fẹ́ lọ sálámà sálámà tó bá àti látàrí rẹ̀ ọ̀tẹ̀lọ̀ ọ̀tẹ̀lọ̀ ọgbọ́dọ̀ lọ mẹ́dínà tó kọ́ fẹ́ lọ sí sọ̀lá ti máa ti ànábì ẹ̀yìn rẹ̀ wá ní kó ṣe àbẹ̀wò sàrí ànábì tó jẹ́ ìdọ́gbọ̀mọ̀ torí di ẹlẹ́yìí báyìí àwọn mùsùlùmí máa ń dínà sí tọ́lọ̀ bá ní kọ́mẹ́ mùsùlùmí ìṣẹ̀bọ lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí ó ti jẹ́ pé wọ́n ṣe islam lónìí kírísílámù ní islam rẹ̀ kírísílámù mọ̀lùpẹ́ yìí náà ti gbọ́ yìí kírísílámù yọ máa ṣe islam yóò tún máa ṣe kírísítẹ́nì ṣé islam wà lù ọ̀n tara rẹ̀ jẹ́ bá jẹ́ ọ̀n tara rẹ̀ dànù ó ti kàlà dání ní islam islam yìí fi àdá olójú méjì ìdídà kó jẹ́ mùsùlùmí àti kó jẹ́ káàkiri one of the two. láwọn àdúgbò aláwọn ìgbèríko kan ẹnì pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà ń bẹ̀ wọn ò rẹ́ni sàlàyé ẹ̀sìn fún wa ara àwọn àlejò tó wà fún wa gbogbo àwọn náà lọ́ọ́ ká máa wọ̀ ká lọ́ọ́ máa sàlàyé ẹ̀sìn báwo wá ní wà sàlàyé ẹ̀sìn etí rẹ̀ tó di rẹ̀ di láwọn yẹn ṣàlàyé ìgbà wọn ọ̀dá ìsìláàmù níṣẹ́ kí wọ́n ṣe bàtùbàtù bó ní ìwọ́tọ̀ wá wà lóye lọ́wọ́ ajá yìí pé ọmọ ìsìláàmù rárá rádaràdá náà ló ń kà ṣe lọ́wọ́ ní kíní kan tó dé ìwọ́n náà tó bá wọn lọ́wọ́ bẹ̀ lọ́wọ́ ní kíní kan wà bí kan wọn náà tó lọ́ bá wọn pàgọ́ lọ́wọ́ ní kíní kan wọn tún kè wọn náà lọ́ bá wọn kè o ti gbéra rẹ mùsùlùmí wàlláhi ìnàkàlàjà olóòtú òmùrùkù ni ọ aláìsí àkàmà olójú dúdú olódó tọ́ba lọ kú bẹ̀ jẹ́ pọ̀ àbí kò túbà náà yìí ni o àbí kò túbà nìta ìtúbà rẹ wá gbà nítorí pé mùsùlùmí ìpa ìsìláàmù sí kó tó lọ́ọ́ máa ṣe nǹkan mi mùsùlùmí ìpa ìsìláàmù sílẹ̀ kó tó lọ́ọ́ máa ṣe nǹkan mi ibi náà ti rí ọ̀pọ̀lọpọ̀ mú oní àti fún ọ̀pá kọ́lọ̀ náà láti fi wọ́n fẹ́ẹ́ ṣe ìsìláàmù yẹn náà fẹ́ẹ́ ní ọ̀pá kọ́lọ̀ láti fi lẹ̀ nítorí pé èèyàn mélòó ní ṣe ìsìláàmù náà ní ti tó ní ìgbàgbọ́ lọ́dọ̀ ọlọ́run wípé gbogbo tí bá ń sè wọ́n lọ́nà ló mú wa ọ̀nà ìjọ ìyẹ́jú ẹ̀ èèyàn mélòó ebi ọ̀pọ̀lọpọ̀ náà ká ṣe islam kẹsíkẹ́ náà ebi lolóògùn náà ni wọ́n máa lọ ebi lolóògùn lé babaláwo lè dá ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní babaláwo dá wọn lọ dá wọn kọ́tọ́mà wọn ní rẹ́gúlá kọ́tọ́mà torí ẹ̀ ló ti jẹ́ ikú gbogbo olú àwọn aráàlú náà kò ní í dá lára àwọn èèyàn onísàlára wọn torí pé wọn ò kúkú gbọ́ náà ń gbọ́ náà lọ títí wọn ò mọ títẹ̀ islam wọn ò mọ títẹ̀ islam ìdínú tó fi jẹ́ islam díẹ̀ kúkúrú díẹ̀ islam díẹ̀ kúkúrú díẹ̀ rìsọ́ọ̀tù rẹ̀ ní kúkúrú tàmáàmà ìdè kẹfẹ́rí ni pọ́nbélé kò sí àyè nínú islam yìí láti ṣèyí díẹ̀ ṣèyí lẹ̀ tó padà títì rẹ̀ ń jọ́ mi kò sáyè fún olùyà iyọ̀ alkafirun la a'budu ma ta'budun. ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين bẹ́ẹ̀ lọ́lọ́run pè ọtọ ní kálukú ni kí di rọ mùsùlùmí láti máa fi islam láti máa fi islam dáyò bóyá náà máa fi islam rẹ ojú ọ̀nà ọ̀la rẹ ojú ọ̀nà ẹni tó ti torí rẹ. ó ti láti tẹ́ náà wọ́n rọ́ọ̀mù lọ́wọ́ fi ń tẹ́lẹ̀ ọ̀dọ́wọ́ wa ọ̀dọ́wọ́ wa ìwọ náà fúnra ara rẹ wà ń tàrí onírẹ́ pẹ̀lú ẹ̀ wọ́n fúnra ara rẹ iná jíyà bá àti jíyà kankan lọ ẹni tí ń gbà ẹni tí ń ti tí ó mọ̀ sórí ikú kan tó rí rẹ kọ́dà kan ti yín papọ̀ máa yálé yẹn ọmọ sara rẹ jẹ ẹlòmíín ní ti ó fi lulẹ̀ wọn mú lọ sọ́dọ̀ bàbá ológun kan ó lè lọ tutù méjì bẹ yọ lọ fi ọ lọ tutù méjì bẹ tó ìgbà tó wọn sì ma pírísìpù tó dé lílọ sọ́dọ̀ babaláwo yẹn ó lè lọ gbájú nígbà tá a ti sọ̀tọ̀ láti àkọ́kọ́ tó bá mẹ́ ọ lọ gbájú kó fẹ́ sálọ àlá babaláwo wọn àtọ̀ kékeré ọbẹ̀ lọ sí wọn ní sálọ àlá àkókò sọ̀ láti lọ àtúrì lọ́tọ̀ kékeré jẹ́ bẹ́ẹ̀ rẹ ẹ nínú ìsìlámù tiwa. ládùúgbò bá ti báyìí ní ìdáhùn máa ń tẹ̀sọ̀ láti náà gbé náà pẹ́ kó ti ń tọ́jọ́ bẹ́ẹ̀ ó fún ìgbà tó bá wà rí àwọn ó fi rú. lọ yóò fi méjì ṣé ìsìláàmù náà àbí ṣé ìsìláàmù náà àbí yẹn ń tẹ́ra rẹ̀ ṣé ìsìláàmù náà ń tẹ́ra rẹ̀ ayé pẹ̀lú látàrí àlọ́ ọ̀pọ̀ àìmọye èèyàn ti di kò fáàmù àlọ́ oníkòògùn ayé ọ̀pọ̀lọpọ̀ ti di káàbù téèyàn máa gbélé ayé tẹ́lẹ̀ náà tí gbogbo nǹkan máa bọ́ sí fún yàn bàtí wọn ń pariwo káwọn ó yẹ kó mẹ́rin kan wá nínú ayé táwa wà yìí tí ò ní sòrò mẹ́rin kan wá nínú ayé táwa yìí tí ò ní sòrò mẹ́rin kan wá tó yẹ kó gbogbo àdáwọlé tiẹ̀ níjọ sí rere mẹ́rin kan wá tí o níbi tí bàtà ti ta lẹ́sẹ̀. tó a jẹ pé jẹ̀lọ́ wa bá bàrà débi kó fi ìsìláàmù lẹ̀ lọ́wọ́ a fẹ́ ìsìláàmù ti tàn. ọ̀pọ̀ àyè máyé ti fi ìsìláàmù sílẹ̀ pàtó. látọ̀tọ̀ tó ti pẹ́ tó ti di káàkiri pọ́nbélé lórí kẹ́ni ọ̀n sára rẹ jẹ ni. because ìsìláàmù kéètò ló ń fẹ́ wa o kéètò ló ń bùkátà wa o àwọn là ń fẹ́ àwọn là ń bùkátà rẹ̀ nítorí pé ìsìláàmù fúnra ara rẹ̀ ó ẹnití ọba tó fúnra ara rẹ̀ ní bùkátà kàmí ìsìláàmù ti tó fúnra ara rẹ̀ àwa là ń bùkátà rẹ̀ àlìjẹ́nà ọlọ́run ọba wa àwa là ń bùkátà rẹ̀ kìí sàlìjẹ́nà ní bùkátà wa ṣe ìdí nìyí tó fi jẹ́ ike ẹni tó bá mọ̀ pé ìsìláàmù ló ń ṣe kó mójútó ẹni tó bá ti mọ̀ pé nǹkan mí ló ń bá ń ṣe kọ́mọ sanra rẹ̀ jẹ́ kọ́mọ ti sanra rẹ̀ jẹ́ ìsìláàmù yàtọ̀ gédégédé ti gbogbo nǹkan mi ẹ̀ẹ́dí lábẹ́ òfin ọlọ́run ojú ìjọba ṣe ló pọ̀ nǹkan mí tó yàtọ̀ sí Islam haram ní kọ́ lọ wòran bẹ̀. ojú ọkùnrin lè máa ṣe tó yàtọ̀ sí Islam lórúkọ nǹkan mí tó yàtọ̀ sí Islam haram ní kọ́ lọ wòran bẹ̀. kéde ike tó bá ń ṣàdúrà ìwọ náà máa sá mi lásán o ọwọ́ ọkọ̀ òsì ẹ̀fẹ́ lọ wo báwo ni ó ṣe ṣẹlẹ̀ haram ní kọ́ lọ bẹ̀. torí tó bá lọ bẹ̀ lábẹ́ òfin ọlọ́run wọn náà ti sọ̀kan nù wọn òfin ọlọ́run وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله يقول mo ti sọ̀ka lẹ̀ fún yín nínú àgùrà bẹ́ẹ̀ni gbogbo bí sábà ti ń fọ̀rọ̀ ọlọ́run bá ti yẹyẹ gbogbo ẹ gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn bẹ̀ o àyè àbíté ìbájú ló ń kọrọ lọsẹ ẹyẹ àyè àbíté ìbájú ni wọn ti kékeré sọ gáàlì kékeré ni wọn ti ọlọ́run tẹ bá fi lè lọ darapọ̀ mọ́ wọn bẹ̀ tẹ bá tó kó jókòó papọ̀ pẹ̀lú wọn bẹ̀ tẹ bá fi lè jókòó pẹ̀lú wọn bẹ̀ إنكم إذا مثلهم أتبين أتبعوا إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا gbogbo munafiki àti kẹfìrí lọlọrun kò jọ papọ̀ ọlọ́dà kò má ti wà lọ́wọ́ náà náà. àgbẹ̀rọ̀mọ̀ tó wá ọjọ́ ń tó ń kálu tó ń bó títí islam àti kó ń ẹ má fi islam yìí délé. kò sí tó pẹ́ ní tèsè mùsùlùmí bí wọ́n sọ gbogbo yẹn ní káfíń. gẹ́gẹ́ bó ti jẹ́ pé kò sí tó gbọ́ àwọn táwọn jẹ́ mùsùlùmí bí kí gbogbo yẹn ti mùsùlùmí. tètè bá lóko bá kan ní tèsè ètò gbọ́ gbogbo kẹfìrí ó ṣe kí ni ó di mùsùlùmí sẹ́yìn ọ̀gá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí lára yín ajẹ́pẹ́ ní islam sẹ́yìn ọ̀gá máa wò kí gbogbo káfíìn ó di mùsùlùmí ajẹ́pẹ́ islam sí lára yín. ó kù lójú ọ̀nà kí gbogbo èèyàn di mùsùlùmí àwọn máa gbìyànjú láti ṣàlàyé ẹ̀sìn wa lójú ọ̀nà kí gbogbo èèyàn di kẹfẹ́rí kẹfẹ́rí náà máa náwó yọ máa nára yọ máa ṣe wàhálà lórí tìrì kí gbogbo ó ti di káfíìn torí tẹ̀wọ́ tó bá sọ̀rọ̀ alẹ̀ káfí lórí ọmọ o tó bá sọ̀rọ̀ alẹ̀ káfí lórí ọyí padà wà á tẹni tó ti pé ìsìlámù rẹ̀ dìtà wà á tẹni tó ti pé ti jẹ́ mùsùlùmí rí o ti wá ti gbàmí kọ́lọ́mọba ọmọ ti sàdá wò fà o. àkàrà wọn kó mo mọ mùsùlùmí èdè ìsìlámù rẹ̀ sílẹ̀ o gbọ́dọ̀ lọ́nà sílẹ̀ wọ̀ mùsùlùmí máa dínà arójúṣe nínú gbogbo nǹkan wọn ṣọ́ra tọlọmba ní kọmọsí yóò jìnà tọlọmba ní kọsí ní ọmọ àti abraham kọmọlá mùsùlùmí ìyàwó náà máa ń fẹ́ ọ fún ìṣe ìdìnnà wọn nínú islam mùsùlùmí ìṣe ìdìnnà rárá pẹ̀lú pé haram haram ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ tó ìdálẹ́ gbọ́dọ̀ tó ajá pé títí ìwọ rẹ̀ ó lágbára púpọ̀. ìlú ọ̀nà àmà obìnrin tó ń bá ti dùn náà tó bá mọ kọ́ mọ ẹnìkan nù tó wù ọ́ náà kó wọ́n bọ́ ọmọ rẹ ti dùn náà ẹni tó ń bá ti dùn náà tó bá ń ti ẹnìkan tó wù ọ́ náà kó wọ́n bá ń ti rẹ ti dùn ẹni tó ń bá ti dùn náà tó bá kúrò ẹnìkan tó wù ọ́ kó wọ́n bá ti dùn ẹni tó ń bá ti dùn náà tó bí ìyá ẹnìkan tó wù ọ́ kó wọ́n ó yíyá kí ló dé tó fi dùn máa wọ̀ nígbà tí wọ́n ti sẹ́nu mùsùlùmí èdè sì náà sọ̀rọ̀ torí ẹ̀ tó máa ń dalọ́ gbádùn ìjìnlá ìwọ náà torí gbogbo ọjọ́ tó máa ń kó báyìí tó máa ń kó ayé oríṣiríṣi àwọn oríṣiríṣi báyìí mùsùlùmí ti kọ́kọ́ tọ́ra rẹ̀ fún bẹ́ẹ̀ àrùn bá ló kọ̀ ẹ́ àwọn abẹ́ àrùn kìíní kan jẹ́ bẹ́ẹ̀ kí jẹ́ bẹ́ẹ̀ Abaya, sọ̀dọ̀ ọkọ náà níyàwó ti kó adéyàkú rẹ̀ ò ní pẹ́. yàtọ̀ sí kìdìbọ̀ bí ìyọ̀dé bí kìdìbọ̀ bí kìdìbọ̀ gbogbo olú àwọn olórí ikú yẹn dámọ̀bí tó ti lọ gbé lọ. dámọ̀bí tó ti lọ gbé lọ. mùsùlùmí lábẹ́ gbígbé ìṣèṣìnà fún ìtayẹ ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run gba pípọ̀ fẹ́ àwùjọ lórí mẹ́rin ẹlẹ́karùn-ún ọ̀gbọ̀dọ̀ wọlé ẹ̀ olùgbọ́dọ̀ fẹ́ síta ọ̀gbọ́dọ̀ wọlé ẹ̀ olùgbọ́dọ̀ fẹ́ síta ìyàwó mẹ́rin náà wọ́n ti kọjá mẹ́rin ọ̀fẹ́ sórí ikú nìyẹn ní ọlọ́run náà gbọdọ̀ táyọ̀ kankan torí pé ọlọ́run ọba ti fi ẹnu àlá lẹ̀ fẹ́rẹ́ àti àtẹ̀lú ha anábìlẹ̀ gbọdọ̀ táyọ̀ ni. a ti mà ipe ọ̀pọ̀lọpọ̀ agbára rẹ̀ kọ̀ káyàwó méjì tó fi lọ fẹ́ mẹ́ta. kí wọ́n tó tó àǹkó mi níjọ sí lórí karamba ní lásán ẹlòmíì níyàwó tógun yóò sì máa sọ ẹgbẹ́ rẹ̀. ẹ wọn wọn ní àwọn bàbá ìyàwó yín agbọ́kú lé mẹ́ta agbọ́kú ìyàwó yín lé mẹ́rin oníbẹ̀ẹ́ni mẹ́ẹ̀ẹ́dógún péré ebe mẹ́ẹ̀ẹ́dógún ni péré ẹ bá fi kún díẹ̀ sí i lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí yẹn tayọ ẹnu àlọ́ náà ọlọ́run bá ti la ẹnu àlà kalẹ̀ ẹnìkan ò tayọ eh, ni o èyí sáláì mú àmọ́ tí àsìkò tí ó mú yàn bá ti dò ọ̀sẹ̀ ni tó lè kan lójú ẹ̀rí pẹ́ lómi ń dára ní ṣe gbogbo tọ́lọ̀ wọn bọ̀ ọ̀fẹ́ ó sì tún rí i pé òun gbá làásìá gbogbo nǹkan bọ́ sí fóun yọmọ wa ò fóun ló tó báyìí òun ló ń báyìí òun gbogbo tó ń bá ti ṣe ó ti dà sí pé onímọ̀ bá ni oríṣi eléyìí báyìí mùsùlùmí ìtayẹnu àlọ́lọ́ tọ́lọ́ wọn bá gbà mú kó ṣe ìdíyọ̀sí tọ́lọ̀ ń bá délé wọ̀ mùsùlùmí máa jẹ́ náà. àbúrámà fún mi lọ́wọ́ mùsùlùmí darí yẹn kì í jáwé ilé o torí kọ́nà ọba ti délé wọ̀ kí máa jẹ́ náà máa jẹ́ èrè bẹ́ẹ̀. a ọ̀nà tó tọ́ yá lówó bí ká máa gbélé o mùsùlùmí ò ní délé nítorí kọ́nà ọba ti délé wọ̀ bí mùsùlùmí ti délé mi nàá. ẹ jẹ́ káwọn ọmọ kí èsì ara kan mẹsì mẹsì mẹsì mẹsì mẹsì tọwọ ọkọ gan ṣé bẹ́ẹ̀ náà làwọn náà ń jìnà tó bá ti bẹ́ẹ̀ náà ń jìnà sí akó oríire nìyẹn náà àmọ́ tó bá gbà yìí jìnà sí à ọ̀ràn ládà ọ̀ràn dáà ti ń dáhùn orí ara là dàlí tó bá ti gbọ́ fún ti níkẹ́ ìwọ̀ báyìí ọ̀ràn yẹn ní ká jìnà tó bá gbọ́ fún ti níkẹ́ takọ̀ ẹ̀sìn wa ọ̀ràn yẹn ní ká jìnà torí sáńpẹ̀ lẹ́sìn náà ẹ̀sìn tó àwọn èèyàn lẹ̀ ẹ̀sìn máa sọ fún yẹn pé máa ṣe àmọ́ má ṣe báyìí máa jẹ àmọ́ má jẹ nǹkan báyìí máa wò àmọ́ má wò nǹkan báyìí ìmọ̀ náà ń pèlè ẹ̀sìn náà òṣìṣẹ́ ọ̀ máa fi ààlà sí gbogbo nítorí ọ̀fẹ́ ṣe nítorí ọ̀fẹ́ sọ nítorí ọ̀fẹ́ wò ibi ọ̀fẹ́ lòlù nítorí ọ̀fẹ́ gbọ́ gbogbo ẹ̀ ẹsẹ ọmọ fi àlà sí pé eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ ń dánpẹ lẹsìn ìrẹ ẹgbẹmọ islam wa kó lè bá a jẹ èyí dátara rẹ láti sórí rẹ tá a fẹ́ sẹ́wọ̀n dátara rẹ tá a fi ní sí àtàkùnlera wọn bùkátà ká sojú sí wa jẹ máa ká mójútó ojúṣe wa nínú islam ẹ má dá lórúkọ àpọ̀ mọ́tàpá islam oníkàtẹ bọtọlọ wọn bá ní islam oníkàtẹ nígbà kan kátúnṣe nǹkan mí nígbà yìí kéèyàn bá jẹ mùsùlùmí kọjá mùsùlùmí kéèyàn bá sì ní ti islam kọ́má tàn ra rẹ̀ jẹ ẹ máa kí èsì o àmàna làwọn ọmọ yín jẹ lọ́dọ̀ yín o ọmọ ń sọ yín o lọ́nà tẹ̀yìn ọ̀gbà tó o tó bá ti islam yín ṣeré nítorí dájú nípa àwọn ọmọ yín náà wọn ní bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí níbi òkú. olùbánu bá sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá sẹ́lẹ̀ ó ní gbogbo kálukú wa lọ́lọ́ọ̀dá lórí àdámà pé mùsùlùmí láyà bàbá àtìyá ló máa yí ọmọ padà. ọmọ kéèké gidigidi lọ́nà tẹ̀yìn ọgbà kéèké ọmọ gbogbo tẹ̀sí kọ̀kọ̀ àti gbangba wàlẹ́ ọmọ ń sọ yìí ẹ sì rí pé òwú tẹ̀ ń gbà náà lọ́mọ yọ padà rán bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí gidi islam gidi lọ́mọ yẹn o bẹ́ẹ̀ bá jẹ́ mùsùlùmí tẹ̀sẹ̀ islam tẹ̀ báṣubàṣu ọmọ náà ní yípadà òtùpẹ́ kọ́mọ wá sí àlẹ́ yín tó bá di lọ́la àgbéyà pé wọ́n lọ èmi náà pè ní ìfẹ́ islam bàbá àdìyà mi ló fà á irú islam tí mo bá lọ́wọ́ wọn lèmi náà ṣe àti kò tiẹ̀ túmọ̀ sí nǹkan kan bíi islam wọ bàbá ìlú kó bá mi wọ ìyá ìlú ọba ìlú ọlọ́mọ ti tù alẹ́. ẹja mójútó ìsìlámù wa kò sí bó ti ṣe gbélé ayé ìtò ní níṣọ nínú àdáwò tó gbélé ilé ayé ìgbà ilé àdáwò kò lè tètè kí ẹ̀wọ̀n agbénu rẹ̀ kọ́ pẹ̀lú àdáwò. má àdáwò lọ́dọ̀ mùsùlùmí nínú dáadáa náà lọ́dọ̀ wọn bá jẹ́ ọlọ́mọ ti ṣàgbéga kò mú ẹ ti pẹ̀tẹ̀ rẹ rẹ́yìn nínú àdìsí ànábì Muhammad sallallahu alaihi wa sallam oníṣẹ́ náà bàbá fẹ́ràn àwọn èèyàn tán yóò ká ìyà lójú fún wa wọ́n jẹ́ láyé fi gan tó. àmọ́ tí o bá fẹ́ràn àwọn kan yóò lọ ìyá tí wọ́n lára dídọ̀ gbẹ̀ngà gbìyà ìyá náà làdáwò tọ́lọ́n bá fẹ́ràn àwọn èèyàn kan yóò dàn wọ́n wò láyé ẹjọ́ bá yí ọ́nà sí tọ́lọ́n ṣe fún yóò rí ọ̀nà ọlọ́pàá gbẹ tó bá bínú sí sọlọ ṣe fún Ọlọ́run kò bí báyìí ti wà ní dèmà tó bá ń sáfò ní Islam tó ń tara rẹ jẹ látàrí àlọkùnrin tó ń paṣọ lé gbogbo ayé kan bọ ọjà ibi tó ń lọ náà wọn wá gbà kí ọmọ lọ sáfò ìyá àti bàbá lọ lọ bá orílẹ̀ eléyìí Ọlọ́run bá dákun má pa á dáta ìdá Ọlọ́run bá wa mójútó Islam wa ràn wá lọ́wọ́ mú wa dúró lórí islam wa mẹ́jà fi islam ju wa sílẹ̀ kíkà sí títí dábì kúrò láyé mi ọmọ àlùjáná ni kò ṣe wa wọ́n ṣe wa lọ́wọ́ àná أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلى نيتكم تصبحوا يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله لا تجوا لا تناصر pé mùsùlùmí ìjọba ní kó ṣe ló máa ń ṣe o ìjọba ní kó máa ṣe kí n máa jìnnà sí i. àríkó sì ta wà nínú ẹ̀yìn òun náà lóṣù keje eléyìí tó ti pé lẹ́yìn rẹ̀ oṣù ṣàfẹ́ẹ̀ ní ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn ṣàfẹ́ẹ̀ láàrin Ramadan àwọn oṣù wọ̀nyí báyìí àtàwọn oṣù kọ̀ọ̀kan ó láwọn àdájọ́ tọrọ mọ́ kódà ti fi ṣètàn lẹ́kọ̀ọ́ rí ní kódà ní ọ̀bọ̀ ìṣọ̀ ìdájọ́ àwọn àdọ́sìn tọrọ mọ́ sùpọ̀ kan àti tí kò tọ̀nà kásẹ̀ ló sùpọ̀ kan táwọn èèyàn tà dáadáa àdáadáa lẹ̀ àti ṣètàn lẹ́kọ̀ọ́ kan lórí ìwé lẹ́yìn. akramakumullah kò sí ìkẹnuró kankan o tí Islam sọ yìí pé. ó ń ṣe ní àdáyẹrí fún oṣù rọ́jà bìí àbí pé kẹ́sì ẹ̀ ti bẹ̀rẹ̀ láti rọ́jà bù títí di ilé tí wọ́n ń dà á pè ní àwẹ̀ arúgbó kò sí ti ń jẹ́ nínú òfin ìṣẹ̀rí àtiwáyé ìjọba ní kí o ìtumọ̀ ọba ní kó ti máa ń dènà sí i ni sọ fún anúmọ̀ ẹgbà wọ́ọ̀lù tó péré yìí ó ní wọ́n yìí yẹ fún wọn mọ̀ṣẹ̀dẹ̀dẹ̀ ti lùmọ̀ fẹ̀yìn nà kúlẹ̀ mọ̀ṣẹ̀dẹ̀ ti gbẹ̀dà kúlẹ̀ gbẹ̀dà ti bọ̀lẹ̀ kúlẹ̀ bọ̀lẹ̀ lẹ ti fi náà ẹ sọ̀rọ̀ fún gbogbo àdádálẹ̀ lórí gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ gbogbo àdádálẹ̀ ànú ni gbogbo ànú ẹ̀wẹ̀ nínú náà ó sì ní mọ̀ nàámi làámẹ́lẹ́ni. ليس عليه أمرنا فهو رد ẹnìkan tó bá fi lè ṣiṣẹ́ kan tí èsì àwọn aláǹfà láti ẹ̀kọ́ sí bẹ́ẹ̀ ló kọ́ ẹ̀sìn á ti àkáyà rẹ̀ padà. wọ́n fi fi para rẹ̀ o wọ́n fi àjẹra rẹ̀ o wípé àmọ́ àgbà torí pé kò sí lákọọ́lẹ̀ nínú ẹ̀gbà wa tó gún régé gbogbo ẹ̀gbà wa tó wá tó ń ti bí gbólóhùn mi ti ṣe dùn tó tí ìtumọ̀ rẹ̀ ká màmá tó bákan méjì lẹ́yìn ìwádìí ìjìnlẹ̀ táwọn olùmọ̀ọ́sí láti ṣe síra jáde lórí ẹ̀ láti nǹkan tí kìí ṣe ọ̀rọ̀ ọgọ́rùn-ún mẹ́jọ ọdún sẹ́yìn gbogbo àdéhùn yẹn bákan méjì inú gbọ́dọ̀ tó ń parọ́ rẹ̀ má nàbì sallallahu alaihi wasallam àbí kò sì jẹ́ ẹgbàá wa tọ́lẹ̀ bí ẹ bá wá mọ̀ pé irọ́ ni àdéhùn yìí èèyàn tí ẹ gbọ́dọ̀ ká ló kọ́kọ́ ànábì sọ̀rọ̀ torí tẹ ẹ bá kà á ló kọ́kọ́ ànábì sọ̀rọ̀ tẹ ẹ ṣàfihàn pé wọ́n parọ́ rẹ̀ má ànábì ni ẹ̀yin náà ti dọ́kan náà tó parọ́ rẹ̀ má ànábì ó sì ní gbogbo ẹni ara rẹ̀ tẹ̀sà àbí tí ọba gbé nínú náà jẹ́ àná náà torí nínú òfin ọlọ́run kọ́mọ fi kẹ́nu rúkọ ní tẹ̀sán kọ́nà. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá àtàwọn ọ̀dọ́ tó ti kì í mọ́lẹ̀ láti láwọn ń gbà láti nǹkan bíi ọjọ́ méjìlá sẹ́yìn. gbogbo eléyìí ọ̀tà kú ìlànà nàbì sọ̀rọ̀ máa lò tẹ́lẹ̀ torí pé kò sẹ́gbà wà tó múnádóko tó ní àjẹ́ torí tó bá wà gan-an àwọn náà bá wà náà àkọ́kọ́ ẹ̀ tó sí àmọ́ kò sí oṣù tí ń bọ̀ ṣàbẹ́ẹ̀ ìlọ́fẹsẹ̀ rinlẹ̀ fanabi máa ń ṣe ìkẹyìn olótọ́jẹ́ nábìlà ń bẹ̀ débi pé máa bẹ̀ sí gbogbo oṣù yẹn kí máa bẹ̀ sí sẹ́tì tọ́ba ti rọ̀ ọ́ lọ́rùn tọ́ba ti oṣù tí ń bọ̀ múra ilé ìlọ ẹ̀kọ́ mọ́tútù yàtọ̀ sílẹ̀ tẹwárí ìgbà tó lé pé ìmọ̀nà àti ìdènà ìmọ̀lẹ̀ àtòmọ̀kùn wọn ò ní yé àwọn tí wọn máa pè àwọn èèyàn lọ́sàn-án àti lóru pé ẹ gbọ́dọ̀ gbà ó ẹ já gbà o káwọn náà yín o ẹ yọ máa dín wá yọ máa dín wá yọ máa pariwo rédíò wọn máa pariwo tẹlifíṣàn ó tún máa pariwo pé rọ́jà ta rọ́jà náà ti rọ́jà náà ti ló náà máa fi fi para rẹ̀ báyìí

ọ̀gbọ́ ọ̀mà kò túmọ̀ sí pé nítorí ṣe tí ọ̀dà dà tẹ́lẹ̀ yìí jẹ́ òfin ọlọ́run àkàràmọ̀ fún ọ̀gá torí ìdílé má bí àjẹrà rẹ̀ má bí ìpara rẹ̀. àyà ẹjọ́ bá yẹ kó tẹ́lẹ̀ náà ẹjọ́ àtìní àtijọ́ alùpàmì nínú gbogbo ọ̀sẹ̀ kọ̀ọ̀kan nínú gbogbo ọmọ bíi pẹ́ẹ́nù ló tẹ́lẹ̀ náà bí rọ́jà fún náà láti kò sí yá wọ́n ti dijọ́ àtìní ti dijọ́ àlàmì olè fi pẹ́ẹ́nù ló láì fìlà pẹ̀lú kóòtù wò láwà. àbẹ́ni tó jẹ́ pé dọ́mẹ́ta láàrin oṣù kọ̀ọ̀kan tẹ́lẹ̀ náà kí máa fi kẹnu rọ́sẹ̀sì fọlọ̀ bí rọ́jà bù náà bá dé kò sí yàtọ̀. ṣùgbọ́n èyí tó ta kò fi ọlọ́run òun náà ní kọ́ wá nà lọ́lọ́gbàrá gada pé bí rọ́jà bù bá ti dé o àgbàdé parí ni ẹnì kan ò lè bọ́ sọ́ là ń bọ́ sọ́ àti bọ́ sọ́ ẹnì kan lè bọ́ sọ́ ọ gbọ́dọ̀ dáwò lórí àgbèdànù nìyẹn àmọ́ tó bá yẹ pé irú àwọn ọjọ́ yìí lòdì máa fi kẹ́nu ró tẹ́lẹ̀ tí rọ́jàbù náà bá dé kò sẹ́ni tó ń pa ọmọ sí i ọlọ́run ọ̀bàdà sànù wa túbọ̀ fẹ̀sìn wa yé wa àwọn alọ́wọ́ lórí àti máa fi táwa bá ń kọ́ yé sí wa tí àwọn táwọn kọ́ yé láwùjáre fún wa má ti ní balẹ̀ jọ fún ajọ́ gbẹ̀dà kìíyà ọlọ́run ọba ilé àtọ̀nà kálukú ọlọ́run ọba àtúnṣe ọlọ́run ọba kó túbọ̀ gbàdúrà ní kálukú wa kọ́mẹ́tì kọ́nà òdì mẹ́rin kọ̀ọ̀kan tóbi pa wá lánàá láti máa ṣe ní gbogbo ọgbà onáàní títí àsọlẹ fún ọgá tiwa anabiwa Muhammad sallallahu alaihi wasallam aṣíwájú fún gbogbo ọmọ anabi adam lọ́jọ́ pé dàgbé ya kí èdè ti bá rẹ torí pé Ọlọ́run Ẹlẹ́dàá àti àwọn mẹlẹka rẹ alápàlẹ jẹjẹ mọkọ àti àsọlẹ àti kọbìlà wa yìí Ọlọ́run tó wá pa wá àwọn tá a anabi káwọn náà máa tọ̀tọ̀ lánàá.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 أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إيمانك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من قلبك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم اصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين قوموا الى صلاتكم كما قلنا الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله أعتدل أنا لا في هذا الشيطان